وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعى قف ولنغبا أترايك ولنغبا تي صلاة رفوة النبي محمد صلى الله عليه وآله وسلم وقال لي النبي وصحابة وطابعوا وطابعوا وطابعين تبقلوا وقعوتان طلع النبي تبقلوا عند القيامة قلوا باقوا فيك وفقالوا وقعوا وانا أكرا وقلوا والسلام عليكم ورحمة الله وبركاته تفسير القرآن العظيم نبي تيا قالوا سورة البقرة هنا اني آية أقولوا àti ọgọ́ta àti ọ̀kan yẹn ni pé àyà one sixty one naam. أعوذ بالله من الشيطان الرجيم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البحث أولئك الذين صدقوا وأولئك هم المتقون يا الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في قصاص حياة يا أولي الألباب لعلكم تتقون رب سبحانه وتعالى نسأل آية القرآن من سورة البقرة قل إن الذين كفروا وماتوا وأن كفار وأن كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين ọlọ́ọ̀bá ní dájúdájú àwọn tí wọ́n bá ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba innal ladhina kafaru dájúdájú ẹni tó bá ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba rẹ̀. ayayi ó yẹ kí èèyàn dúró níbẹ̀ láti ṣàlàyé pé kí ni ń jẹ́ ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run ọba nínú tí mùsùlùmí gbọdọ̀ gbọ́yé dáadáa tó ṣe pé nǹkan yẹn òun náà táwọn afábá ń ṣàlàyé nawaqidul iman àbí nawaqidul islam àbí nàwákìdù ṣahadatain ẹni pé tó máa ń ba islam yẹn jẹ́ tí ó ba ìgbàgbọ́ yẹn jẹ́ tí ó ba ìjẹ́rìí ipe ọlọ́run ọba náà ni ọba tí yẹn máa ń sìn nǹkan tí máa ń bàjẹ́ òun náà ni ashirku billah ìmú orogún pẹ̀lú ọlọ́run ọba ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan míì eléyìí ọ̀pọ̀lọpọ̀ gbà náà ni àlàyé máa ń wá bẹ́ẹ̀ sọ àìsí máa ń ṣàlàyé ikú gbẹ́ni tó bá ń jẹ́ àáfàá onísúnnà tó pé wáàsí rẹ̀ wáàsí tó bàtà Nabi sallallahu alaihi mu ni kódà tẹ́lẹ̀ yẹn ọba pariwo pé àfọ́ onísúnnà ni mí. ara ọ̀nà tí ẹmọ fi ń dá wà sí mọ̀ pé ọ̀nà ìpè òní súnà alágbọ̀yé ẹ̀sìn lẹ́nu yìí wọ́n ní kí wà sí lọ́pọ̀lọpọ̀ ọgbà kọ́ sábà máa lọlé náwó rí nǹkan tá à ń pè ní ìṣàlàyé ẹbọ fún àwọn èèyàn torí pé ẹbọ yìí nǹkan tó ní ewu púpọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wà láti máa ń gbọ́ yẹn bákan náà nínú nǹkan tó yẹ kí mùsùlùmí tún gbọ́dọ̀ mà òun náà nìkan tá ń pè ní alukófuru ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba ẹni tó bá jẹ́ oníwàásí tí a bá rí i pé ń bá ń mẹ́nu lé ọ̀rọ̀ yẹn tí sì ń ṣàlàyé rẹ̀ yékéyéké ipe nǹkan tí máa ń sọ̀rọ̀ di kẹfìrí rèé o ní ti máa ń jẹ́ kéèyàn ó kú nínú Islam lélẹ́yìí o irú ẹnìyẹn náà kí wọ́n mọ̀ pé ara tí ẹ máa fi ń dá yẹn mọ̀ pé ó rà pé ẹni yìí wáàsí rẹ̀ wáàsí àgbọ́yé ẹ̀sìn ni wáàsí sunna nabi sallallahu alayhi wa sallam ni. ẹlẹ́kẹta òun náà ni anifaq al-i'tiqadi ẹnitẹ́bárí máa ń ṣàlàyé nípa tá ní munafiki àdìọ́kàn òun náà ń pè ní anifaq al-akbar so eléyìí náà ara nǹkan tí wọ́n ń ba ìsìláàmù yẹn jẹ́ ni ó mì pé nǹkan mẹ́ta tó ṣe pé kókó ni lára tí wọ́n ń ba ìsìláàmù jẹ́ wọn ni ashiriku billah wọn ni alkufru billah bákan náà annifaq al tí a bá wo gbogbo nawaqirul islam táwọn àfa bá ń yànnàna rẹ̀ ẹ̀rí pé lórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni yóò máa dálé lérí tẹ́bá wo etí sheikh islam muhammadu bin abdul wahab rahimahullah tíra àwọn tí wọ́n kọ tí wọ́n pè ní nawaqidul islam ìwé rí i pé mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n kà àwọn ní nawaqidul islam al-ashara wọ́n kà tẹ́yà bá wo mẹ́wẹ̀ẹ̀wá àwọn ìwé rí i pé láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni ń rọ kiri ká rẹ̀ sọ sheikh abdul latif sheikh abdullateef ọkọ̀ tíra kan ó pè ní nawaqidul islam alkawuliyatu walficiliya ipe àwọn kan tó máa ń ba islam jẹ́ ìtí máa ń wá láti ibi ọ̀rọ̀ sísọ ìtí máa ń wá láti ibi iṣẹ́ ṣíṣe sheikh abdullateef sheikh abdullateef alaabd nínú kọ́ afáyé ìgbà tí wọ́n ka gbogbo táwọn náà ka àwọn tiẹ̀ ká wọ́n fẹ́ tóbi nǹkan bíi ọgọ́rùn-ún ó tó nǹkan bíi ọgọ́rùn-ún kan tí máa ń ba ìsìláàmù yẹn jẹ́ àwọn tí wọ́n bá gbogbo ẹ̀ náà látó kankanlẹ̀ yóò rí i pé yẹnì tẹ̀dúrò hawla hadhihi thalathata umur àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni náà ni rọ kirika ashiriku alkufuru alnifaku al so níbi tí àwọn akéwú lónìí nínú suratul baqara yẹn ayé one sixty one ọlọ́ọ̀bá ní innal ladhina kafaru wa matu wa hum kuffara wa hum kuffaru olùwà ní àwọn tó bá kú innal ladhina kafaru àwọn tí wọ́n ń ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run ọba wa tí wọ́n sì kú wa hum tó sì jẹ́ kèfèrí nànà bá kú yẹn ni pé ẹni yẹn dán kèfèrí wò ó sì kú sórí kèfèrí òun náà ó ṣe kèfèrí ó sì kú sórí rẹ̀ ó ní àdìsọ́kàn tá ń pè ní kèfèrí ó sì kú sí eré kèfèrí náà ẹ̀wọ̀n ọmọ tí ń rojọ́ mẹ́wọ̀n wò ni ó sì kú sórí kèfèrí yẹn náà ọlọ́ọ̀bá ní irú ẹni báyìí alayhim la'natullah ìjìnà sí kí ọlọ́run ọba yóò máa ṣẹlẹ̀ sí ẹni yẹn wal malaika ìpè àwọn màláíkà náà yóò máa bá kèfèrí wan nas ajma'in gbogbo èèyàn táwọn náà bá ń ṣépè ìpè wọn máa bá ẹni tó bá jẹ́ kèfèrí ó túmọ̀ sí pé ẹni tí ń jẹ́ kúfùrù gangan ẹ̀rì kí mo ojúṣe mùsùlùmí ni kéèyàn máa èèyàn gbọ́dọ̀ ma, torí pé ẹni tí ọba gbọ́ àgbọ́yé tá à ń pè ní kúfúrú yìí èèyàn rí pé ọ̀pọ̀ ní àwùjọ wa o ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọ̀pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀bọ náà ṣe pọ̀ àlàyé tí ń jẹ́ kẹfìrí bá bí pé kí ni ń jẹ́ kẹfìrí pé kí ni ń jẹ́ kúfúrú ṣe kúfúrú pẹ̀lú ọlọ́run kódà tá a bá ń sọ pé ìṣàìmóore pẹ̀lú ọlọ́run yorùbá yẹn ò gbé tó bí ká pè ní ní àwùjọ wa yìí ẹni pé láwùjọ yorùbá ọ̀dọ́ wa nílọrin yà yìí kí o pè ní ìṣe kẹfìrí náà ni sẹpẹtẹ bá rí mùsùlùmí sẹ bá ní aláìmoore ni wọ́n yìí kúrò lè mọ́ kàkún oyin sáyé moore sọ́lọ́run olùmọ̀ kàwọn àwọn ènìyàn ni oyin ṣe kẹfìrí sọ́lọ́run ààrẹ sọ pé ah bò so òun náà ni pé kí ọmọ túmọ̀ kúfúrú ní kẹfẹ́rí kẹfẹ́rí òun iṣẹ́ kẹfẹ́rí òun náà ló ní ìtumọ̀ tí ó tí ó kì ní etí mùsùlùmí tọ́ba ní kíní ń jẹ́ kúf iṣẹ́ kẹfẹ́rí wa kullu i'tiqadin aw qawlin aw fi'lin aw tarikin yunaqidu iman òun ni gbogbo gbólóhùn tí yẹn bá sọ jáde lẹ́nu kullu i'tiqad gbogbo nǹkan tí yẹn bá ní láti sọ́kàn dípò wà nù àkídà rẹ̀ òdìsẹ́mi àwọn qawlin àbíyàn tiẹ̀ sọ jáde lẹ́nu àwọn fi'lin àbíyàn ṣe nǹkan yẹn níṣẹ́ àwọn tarkin àbótí ẹ̀pà yẹn ti pé òní ṣe ìgbà tó wàá ṣe yẹn yunaqidul iman kí ni yẹn ń takò ìgbàgbọ́ tó kí bó ṣe ní lọ́kàn ọ̀tà kò níwà gbọ́ ẹjẹ bàbá má kojú ẹ wa bí kí o ní lẹ́mìí ní sí pé irú Ìlọrin yìí lé ó sì wà lẹ́mìí rẹ̀ bẹ́ẹ̀ náà pé Ìlọrin wọ́n máa ń dẹ́mìí yẹn lógbòdò wọ́n pọ̀ ọjọ́ àìpé kó sì wà nínú ẹ̀mí yẹn bẹ́ẹ̀ kí o di sẹ́mi kó o kó bó ṣe rí náà nù kọ́dà lómi lè má sọ jáde kàmá ni yé ẹ̀yọ́ ọmọ yìí hé Ìlọrin ntí sì ń bẹ́lẹ̀ mi rẹ̀ ni pé Ìlọrin ọ̀pọ̀ sórí irú àdìsọ́kàn yẹn ìdìsẹ́ mìíràn kúfúrú pẹ̀lú ọlọ́run ni torí pé ọlọ́run ọba wà ládé yọ̀hìyí wọ́n yóò méjì olówó níkéyàn ọmọ bẹ láyé onísìmá níkéyàn òkú tẹ́bẹ̀lẹ̀ wá fi sẹ́mi bẹ́ẹ̀ ipe aaa àbíyàn kú nìsí bá ní àà ah, ah, ah, ìlọrin dé ìlọrin ìlọrin àà tó gbé sí àmìlẹ́mìlẹ́ pé ìlọrin pa ìlọrin pa tí ìrìn omi sọ̀rọ̀ sọ́ba báwọn ohun kan wọ́n sọ̀rọ̀ sọ́ba ìlọrin ìlọrin parí à tóbi lè wà bẹ́ẹ̀ nínú ẹ̀mí yàn èèyàn dára o kúfúrú eh, àdìsọ́kàn tó ń pè ní àìtìkọ́ọ̀d ẹ̀kúfúrì ìdàdí ọkàn kẹfìrí nù sọbákaná àwọkọ́ wò lẹ́nu àbí o tiẹ̀ sọ́jáde ni ẹlòmí ò ní kò ní sọ́jáde àmọ́ ó wà lẹ́mi rẹ̀ àwọn tó fẹ́lẹ́ mú já ó lè sọ́jáde kò lọ́rin yọ̀ lọ́rin fi lọ́rin yanjú ẹ̀ lọ́rin yanjú ẹ̀ kódà ẹ̀wù bí tí aburú dé o bí tí pé àwọn èèyàn mọ̀ pé tí ń ṣe lágbájá nìyí bóyá ó ní problem kidney ó ní kíní kan ó ní ẹ́ ń bá lágbájá ń bá lọrin ṣe kíní ẹni tí lọrin fẹ́ àwọn tí jẹjọ́ rẹ̀ ó ti jago fún rẹ̀ tán ah, wọ́n náà sì ní lẹ́mi bẹ́ẹ̀ o sì gbá o sì sọ jáde bẹ́ẹ̀ ah, tó ipá àwọn dókítà ó tẹ́sí ẹ̀fà tó ní àápẹ́ ah, ẹ̀rí kídìní ni ọ̀gbádùn wọ́n sì ní lọrin ni ó náà lọ sorú àdìsọ́kàn yẹn èèyàn dáràn àdìsọ́kàn kúfúrú nù àdìsọ́kàn kèfèrí ọ̀rọ̀ yẹn tí yẹn bá sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tí ó sọ̀yàn di kèfèrí ne subakana kana ìlẹ̀n àbẹ́yẹn ń ṣiṣẹ́ kan tó pé iṣẹ́ yẹn ó tako etí ń jẹ́ ìgbàgbọ́ bóyá ẹsẹ̀ máa ń ṣiṣẹ́ tó ti tako ìgbàgbọ́ bí kéèyàn mú alukur'an kéèyàn wá hàn ọwọ́ àwọn tó wọn lè jù sínú sálángá iṣẹ́ yẹn ó tako ìgbàgbọ́ ó tako ìgbàgbọ́ ọ̀rọ̀ padà débẹ̀ sọ́bàkaná àwòtárì kín àbíyàn ti ẹ̀fìn kankan lè pé yìí ní ṣe má tó pé àìṣe má yẹn ó tako ìgbàgbọ́ lápẹjú kí o ní àwẹ̀ yẹn mi ò ní gbà ẹ̀ mọ́ o bá kí ló dé kìí ṣe ọ̀rọ̀ yàn onímọ̀ ẹnu kùránì àní mi ò gbàgbọ́ mi ò gbàgbọ́ mọ́ so fún ó ṣe fi àwẹ́lẹ̀ yẹn ìyẹn ti ṣe ìyẹn ti fi nǹkan kẹ́lẹ̀ tó ta ko ìgbàgbọ́ so n ti ń jẹ́ n ń pè ní kúfúrú nù kullu i'tiqadin aw qawlin aw fi'lin aw tarikin yunaqidul al-iman gbogbo tí yẹn bá ní láti sọ́kàn ìyẹn sọ jáde lẹ́nu ìyẹn ṣe níṣẹ́ ìyẹn ṣe kí ni ìyẹn sọ pé ìní ṣe mọ́ tí ó kí gbogbo àwọn nǹkan yìí ó wá ètí ń jẹ́ ìgbàgbọ́ ni ìyẹn ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba nù. kúfùrù táwọn sọ ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba yìí gẹ́gẹ́ bí ẹbọ náà ṣe ní ewu àdánwò àgbákò fìtínà tí ń bẹ nídìí ẹbọ ọlọ́ni bẹ nídìí kúfùrù ìdájọ́ wọn ò yàtọ̀ síra wọn ìdájọ́ wọn ò yàtọ̀ síra wọn kúfùrù ara fìtínà ti bẹ ń bẹ ni pé èyàn ò lè ráforíjì ọlọ́run tí ọ̀bẹ lè túbá kí o tó kú lórí rẹ̀ ẹni tí bẹ́ẹ̀ lè ṣe kúfùrù pẹ̀lú ọlọ́run ọba tí ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run tó wá ṣe pé wọ́n kú lérí ìṣe kèfèrí yìí ẹni yẹn kò ní rí àforíjì ọlọ́run ọba o ìtumọ̀ rẹ̀ ni pé kò túbá tó fi kú tí gbogbo ayé bá wá péjọ ipe ẹja ṣàdúrà fún ẹ sọ pé ọlọ́run kò foríjì yín gbogbo ayé wí bẹ́ẹ̀ tí gbogbo ayé bá wá wí bẹ́ẹ̀ ọlọ́run ò ní foríjì o bẹ́ẹ̀ kí o sì lajú bẹ́ẹ̀ lọ ọlọ́run ò ní foríjì o ara àdánwò sí mẹ́ níbi ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba nù ọlọ́wọ́ bá ní innal ladhina kafaru olúwa ń dájú àwọn tó bá ti ṣe kìfìrí pẹ̀lú ọlọ́run wa saddu an sabilillah tí wọ́n ń tako ìlànà ọlọ́run ọba thumma matu wa hum kuffar tí wọ́n sì kú lórí pé wọ́n ṣe kìfìrí náà ọlọ́run ní falan yaghfira Allahu lahum láyéláyé ọlọ́run ò ní foríjì ń tọ̀ ọlọ́run ò ní foríjì ń tọ̀hún rárá ní suratu Muhammad ayah thirty four ẹ rí i pé ẹbọ náà ẹni tó bá kú sórí ẹbọ ọlọ́run ní òun ìforíjì ẹlẹ́bọ náà inna Allaha la yaghfiru an yushraka bihi ẹ̀wọ̀n eléyìí náà ọlọ́run bá ní thumma matu wa hum kuffarun falan yaghfira náà ló fi pàtàkì kó jẹ́ pé gbogbo ọmọ tí wọ́n ń jẹ́ ọmọ mùsùlùmí tí ń jẹ́ kúfùrù ó yéèyàn o ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ó gbọ́dọ̀ yéèyàn yékéyéké bákan náà ara ewu tí ń bẹ níbi ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run téèyàn bẹ lè kú lórí kẹfìrí téèyàn ṣe kankan nínú nǹkan tí máa ń sọ̀rọ̀ di kẹfìrí irú ẹni yẹn ẹ gbàgbé. ipe tó bá wọn náà kó lè jáde kó mẹ́ khuludu fi nar yo gbèrè sínú náà yányán ni o kò ní jáde nbe bẹ̀ o Allah ba subhanahu wa ta'ala inú suratul ahzab Allah ba ní inú suratul nisa aya 169 Allah ba ní innal ladhina kafaru wa zalamu لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسير الله بان يقبوا عواتنا قسنوا كفري توكي وطنشابوا سي لم يكن الله ليغفر له الله لا إلهي إلي فريجوا ولا ليهديهم طريقا إني في منك إني في ومنا tó bá dídàgbò ní alkiyama illa tariqa jahannam ojú ọ̀nà ẹ̀nà jahannama ní darí wọn sí ọlọ́run wá ní khalidina fiha abadan ẹni tó bá ṣe kèfèrí yóò máa bẹ́ẹ̀ lọ gbére láéláé ni ọlọ́run wá ní wa kana dhalika ala Allah yasir kí n fún tọ̀hún sí náà kọ́ máa bẹ́ẹ̀ lọ gbéregbére lọ́dọ̀ ọ̀rọ̀ òun lọ́rùn púpọ̀ tó gbọdọ̀ jìnnà sí ìtànpè ní ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba o subakana ọlọ́run bá sọ suratul ahzab ayah sixty five káfílẹ̀ mà ipe ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run kéèyàn ó ṣe nǹkan tí máa ń sèyàn di kẹfìrí ó lé kìí ṣe nǹkan tí ẹ̀mọ́ mi ń ṣeré o ṣé ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ mi tí ẹ̀ bá ń ṣẹ̀ tí ì kẹfìrí tí ì pé yẹn ń ṣẹbọ tí ì ọba túbá tí ì ọba kú lè rẹ̀ ikú kẹ̀ káyàn méjì rẹ̀ ìrọ̀ ti túbá àbẹ́yẹ̀ òtí túbá tí kú fi káyàn méjì rẹ̀ tó bá wu ọlọ́run ó lè fìyàn lẹ́kọ̀ọ́ tiẹ̀ má jẹ̀yàn yà rárá tó bá sì wu ọlọ́run ó lè jẹ̀yàn yà kó padà fìyàn kalẹ̀ àmọ́ tí ẹ bẹ́ẹ̀ lè ṣe nǹkan tí ń jẹ́ kúfúrú pẹ̀lú ọlọ́run tí ń jẹ́ kèfèrí tí ẹ bẹ́ẹ̀ lè dán wò bá ní inú suratul Ahzab sixty five ó ní إن الله لعن الكافرين وعد لهم سعيرا خالدين فيها أبدا قلوا أني إن يولون وبعمل لنا كفيري قد موتي قيسينك لدوا انتوا سي كفيري قلوا لهم قلوا وعد لهم سعيرا إن السعير مطلق لدوا متقالس خالدين فيها أبدا yóò gbére sínú náà láéláé ni oníjáde mẹ́mọ́ abadan ọlọ́run ló kọ́ ọlọ́kùlùd ó tún lo atabid oní khalidina fiya abadan wọn ni la yajiduna waliyan wala nasira ó ní ẹ̀wọ̀n ò ní rí onírànwọ́ kankan onírànwọ́ kankan tí ó gbà wọ́n lẹ̀ yẹn ni pé wòlíì kankan anabi ọlọ́run kankan ò lè gbẹ́ni tó bá ṣe kẹfìrí lẹ̀ pẹ̀lú ọlọ́run ọba ara ewu ṣíríkù ara ewu kúfúrù iná lélẹ́yìí so ìmọ̀ ń ba ogun sẹ́yìn jẹ́ gẹ́gẹ́ bí ẹbọ náà sì máa ń ba sẹ́yìn jẹ́ kì í jẹ́ kí ìrora àánú ọlọ́wọ́n ba mọ́ láéláé sòṣàlì pẹ̀lú nǹkan yìí ọ̀yọ̀ kéèyàn dá a mà kéèyàn sì jìnnà sí i ẹ jẹ́ ká wò àwọn oríṣiríṣi gẹ̀rọ amú díẹ̀ wá nínú àwọn àwọn kúfúrù tí ń bẹ táwọn èèyàn máa ń dánwò tí wọ́n yé mà wọ́n ń pe nínú lọ́la àwọn afọ́ ní àkídà ń pè kúfùrù kan ní kúfùrù ìǹkárí wa takdhib kéèyàn ó máa pe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ́ àbí kéèyàn máa pe àdìsá nábì nírọ́ àbí kéèyàn máa takò ntí máa ń sọ̀rọ̀ di kẹfìrí ni o báwo ni lè máa ń wáyé wàá wá ẹyin ó ń kíra al shay'an min usuli din oníkẹ́ni tó ti tó ti bàlágà ó ti dàgbà ó ti gbọ́n kì í sọ méke kọ́mọ wa takò kankan nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn bí lápẹjù kó ní òun ò ní kírun mọ́ àbí ń tiẹ̀ ń kíga ó ní kì ṣe dáadáa àwọn kan tó ń jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn àbí ń takò ń takò pé kákò sí kádàrá àbí ń takò pé ọlọ́wọ́ sọtíra kankanlẹ̀ àbáwọn òjì àwọn anábì wo lẹ́ ń sọ tó pé sásámọ̀ ní tó jẹ́ àwọn ìpìlẹ̀ ẹ̀sìn ọwọ́ ń takò pípé kò rí bẹ́ẹ̀ àbí àkàmù ìdájọ́ rẹ̀ ń takò ń takò wọ́n ní kíní yìí kò dá nínú ẹ̀sìn wípé èèwọ̀ ni kí ọmọ ṣe bí alápòjúwe ọtí mímu wọn lọ ní èèwọ̀ ni ìní ẹ̀ ń tẹ́ gbọ́kànyé ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ nǹkan yé ọtí ọtí wo ni ọ̀dá gbọ́ kan yé fanáwù ni so irú àwọn èyí òun kí irú ẹni tí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn jáde lẹ́nu àbí nínú ẹ̀mí rẹ̀ ó ń gbà pé ẹ̀rọ ni irú ẹ̀ náà ni kéèyàn ọmọ pé pé àá irọ́ ni ẹ̀rí ọlọ́run ní ar-rijalu qawwamuna 'ala nisaa òun bá ní ọlọ́run tàn yín ni ọlọ́run tàn yín sẹ́ pé ẹ̀kọ́ wíbẹ̀ inú àfa lọ́rin yìí tó kó náà sólà fa a ìlọrin yìí ọlọ́run kọ́ sànù wa pẹ̀lú mùnáfìkì àti ìjẹ́rú owó ìjẹ́rú owó kọ́lá tí yẹn bá ń wa tó ara tọwọ́ àtọ́ ara tí sì ń náwó nílọrin yìí ó ti di èèyàn ó ti di èèyàn ẹ̀ńtẹ́yìn náà mọ̀ pé ara fi ò dún lẹ́nu rẹ̀ Suleiman Farouk kọ̀ mọ́ ara fi pé ara fi kò ní kí Kùránì kọ́ yanjú amóńgbà tó lówó lọ́wọ́ ó dà fáwọn yín lọ́wọ́ yóò mọ wá dá àwọn ọ̀rọ̀ kèfèrí wò lóríṣiríṣi yóò mọ sọ ọ̀rọ̀ kèfèrí fún ọ̀nà lọ́sọ̀rọ̀ tí ń sọ yìí ó ní ar-rijalu qawwamuna 'ala ọlọ́run tẹ̀yìn ni ike ọlọ́wọ́ bá wọlé obìnrin obìnrin obìnrin lé ọkùnrin lé ọkùnrin ọkùnrin lé lórí ọkùnrin ọkùnrin lé lórí obìnrin ọlọ́run tẹ̀yìn mo fi ti ara mi gbọ́ báyìí wò sọ fún mi èwo náà ló ní Ọ̀rúnmìlà àtànábì wọ́n pàdé wájú ọlọ́run Ọ̀rúnmìlà àtànábì wọ́n pàdé níwájú Elédùmarè níwájú ọlọ́run ẹ̀wò gbogbo afáàlú yìí sì dákẹ́ wọ́n tún wá pè é bí wọ́n máa ṣe wá sí nítorí pé yóò bù wọ́n lówó wọ́n àmọ́ ni ẹni ọlọ́ni ọ̀ ọmọ rẹ ọmọ rẹ èmi ọlọ́run gbé ọ sípò àgbàlagbà ni nítorí káwọn ẹgbẹ́ rẹ̀ kẹ́ máa fọ́ ní etí mẹ́lẹ̀ pé irú ọmọ òun lélẹ́yìí irú ọ̀rọ̀ òun lọ́wọ́ búrò ń sọ yìí àwọn ẹgbẹ́ rẹ̀ dẹ̀ mọ̀ wọ́n mọ̀ tó àwọn ọmọ kéwú àwọn ẹgbẹ́ rẹ̀ yẹn kéwú torí pé ẹ̀wà lówó ẹ̀wà dẹrú dẹrú olódo náà mọ́sá sànú yín bí gbogbo olórin ṣe wá rí nu torí ń tẹ́ jẹ yóò mú wa sọ pátipàti pátipàti ń tiẹ̀ wá pọ̀ jù ń pọ̀ jù náà lórí wọn wá fẹ́ lówó ọkọ̀ kọ̀ọ̀kan ìsọ́nà ọ̀nà ni tó wá ní owó tó wà ní ọlọ́mọdé ẹ̀dá kù a sì ń gbọ́ wọ́n ń gbọ́ nílùú yìí ó tún wá pè é pé òun náà wá sí bàbá kìíní kan kú òun náà wá sí wá ó wà mọ́ ní bàbá wa àgbáyé tó kú yìí amọ̀láyíkà ò lè bi àwọn eléyìí níbi ẹ wo ọ̀rọ̀ bú kí ni kí ni wọ́n tọ́lọ̀ wò fi lè bi wọ́n ní tóní atúmọ̀láyíkà ò ní bi wọ́n ní béèrè ẹnì bọ̀ sí dìdákẹ́ tó kẹ́nìkan fọ́ ní etí mọ́nú máikrófóònù pé ah ta ni ọlọ́run amọ̀láyíkà ò bi anybody anybody kò sẹ́ni ò ní jọ sí tí ò níṣẹ́ so in tó jẹ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ wa yóò sì máa wo wáyìí ìpìlẹ̀ ẹ̀sìn gẹ́gẹ́ ìpìlẹ̀ islam yóò sì máa wo nǹkan kó sì fọ́ lẹ́ran ó tó wá tó hóó so gbogbo eléyìí ẹni tó bá láǹfààní àti lò lè sọ fún kó sọ fún ní tí ń sọ yìí kó sọ fún kó sọ fún àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ kó tí mọ́tẹ́ ń bẹ ládùúgbò yìí náà ẹ̀ àǹtà yá miskini yá mutanadi mutanadi kí ni jẹ́ mutanadi iná rere yóò kí ni jẹ́ yóò lọ́kẹ́ aláràfin kò mọ̀ pé mo fọlọ́ bàbúrà kọ̀káyà kúránì fúnra rẹ̀ rí láyé wọ́n ṣe ẹ̀ka ó ṣe àfáà rẹ̀ sínú ẹ̀dá kò sí tí wèrè wèrè owó owó owó wálé yẹn fi ń jẹ́ èèyàn ni owó náà ní sọ́njọ́ ni pé wọ́n ti bà tàwọn èèyàn jẹ́ hayatun bila malin hayatun rillatun kàlámù bila jàyè kàlámù dàyà wọn. ẹ dákun tíra tó yẹ kẹ́ kókó lẹ̀ kẹ́mẹ́jì káwọn èèyàn rí mọ́ kẹ́mẹ́jì káwọn èèyàn kà mọ́ nítorí bà tàwọn èèyàn jẹ́ nù pé tó bá ti lówó ìsẹ̀mí ìbúlẹ̀ wọn ṣe ìsẹ̀mí ìyẹpẹrẹ lọ́wọ́ ṣe àwọn náà wá ń wá owó kiri wọ́n wá owó kí tí ọ̀rọ̀ rẹ̀ ti pọ̀ jù láwọn ọ̀rọ̀ tí tó pé ayé máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣàpèjúwe kèfèrí ni ó máa fi ṣàwọn àpèjúwe kèfèrí pé rí ọ̀rọ̀ kèfèrí ni ọ̀rọ̀ kèfèrí ni ọ̀rọ̀ kèfèrí ni so ó ní pé n tí ó ń jẹ́ ìdájọ́ ẹ̀sìn kí ọmọ takò nǹkan yẹn pé ìgbà àwọn àkùbárù àbáwọn àlàyé tó wá nípa ẹ̀sìn tánàbí sallallahu alaihi sọ fún wa àbí tálùkùránì sọ ọlọ́run ní nǹkan tí ó ṣẹlẹ̀ ń jọ̀wé nàlẹ́ kìyàmà àbí inú sàárè wọ́n ní ẹ̀yìn síbi tọ́lọ́lọ́ tó dé sórí ọ̀rọ̀ tó sọ̀hún ìyẹn ṣe kìfìrí pẹ̀lú ọlọ́run ọba nù téèyàn bẹ lè túbá téèyàn bá kú sérí rẹ̀ bẹ́ẹ̀ téèyàn bí sẹ́mi bẹ́ẹ̀ ìyẹn di kìfìrí pẹ̀lú ọlọ́run ọba. so bákan náà àbí wàdálìkà yóò ń kira bí qalbihi bóyá ọkàn ló fi ń ta kó ni àwọn lè sáàlì àbáwọn rẹ̀ ló tiẹ̀ fi sọ́ ni ọ̀tako nǹkan kan nínú ìpìlẹ̀ ẹ̀sìn ìyẹn ṣe ti ń jẹ́ kúfúrú al-inkar kúfúrú al-inkar nù kódà ládàá tí ọlọ́run bá tánú ìbá ní ń bẹ níbi nǹkan ànábì ńlára tó gbàrí wọ́n ní áá ah, ah. <laughs> ẹnu kiri yìí lẹ́sán ẹtú wo lápèjọ ẹ òun náà ní tún fi sàpèjúwe ẹwọ ọlọ́run wa subhanahu àníṣọ̀rọ̀ sọ́làmù ní pé ẹni tó bá kí ìrun jàmáà anábi sọ̀látò jama àfùdọ́lù min sọ̀látì fadli bí sábọ̀ ìwà ìṣìrínà daraja ibi omi oní bí sábọ̀ ìbí khamsa wa ìṣìrínà daraja anábi lẹ́n tó bẹ̀rẹ̀ kírun ìrun jama anábi ní kó kí ní jama ọlọ́lá ju kó dáa kí lọ ládàá rẹ̀ yóò dọ́gbù ẹni tó dá tiẹ̀ 27 ìgbà mi ò 25 ẹni nígbà tó mọ̀ yóò wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn tí ń pẹ̀lẹ́ mú ó ní tọba kírun àyílà ó ní lára kan alásàrì ládá kan mọ́gàrì ládá kan ìzáyì ládá kan máa àṣùbà ládá kan àmọ́ tọba kẹsàn láti lè fàtí ó ní lára ọgọ́rùn ẹ̀wùn tí àníṣọ̀ sálámù sọ ẹ̀wùn kan tí òun sọ tọ́rọ̀ yìí o èlé ìní tí mo lè fi parọ́ ọmọ láíláí kò ní kò ní kankan tí màá di tí mi parọ́ fún ni torí iyì òjòmí lójú owó kọjòmí lójú wàláì àsìrìn tó lè jọmí lójú ìbẹ̀rù ọlọ́run ni nítorí wàá bẹ̀rù ọlọ́run ọba tí ń ṣe súnà nàbì sallallahu alaihi wasallam olú lè jọmí lójú àwọn akẹ́kẹ́ yé híríkà ṣe ọlọ́run kan sá sànù wa nílùú yìí ni wàláì ìlú tó bá ń wá ìlú tó ṣe pé mùnáfìkì mùnáfìkì ó ti rinlẹ̀ jù nílùú yìí ni ìlú yìí ni ẹ mọ aláburú báyìí wọ́n sì mọ dọwọ́ bọ̀ wọ́n sì ní sọ fún pé ń tẹ́sà burú ẹ wọ́n tó wá máa yé ẹ wọ́n máa ká wọ́n máa bá kápá wọ́n máa kápá wọ́n máa kálápá sókè wọ́n máa wọ́n máa yẹ ah, ẹ àbọ̀sẹ́kọ̀ àyìn ọlọ́run ni àyìn ọlọ́run ni wọ́n ní wọ́n náà bí nǹkan sí ọlá àlùbáríkà àwọn àgbàlagbà náà ni àbọ̀sẹ́kọ̀ àwọn ẹni rẹ àbọ̀sẹ́kọ̀ àwọn ẹni rẹ àbábọ̀ àbọ̀sẹ́kọ̀ àwọn ẹni ebú ṣògbúrú àwọn nǹkan yìí wàláhì àdánwò láńlá ni kí wọ́n dánwò nínú ẹ̀sìn lẹ́yìn náà kúfùrù kan tó ń bẹ tán pé ní kúfùrù shak iṣẹ́ kẹfìrí tó yẹ pé ibi títí máa ń wá kéèyàn máa ṣe iyèméjì ni ẹnu pé yẹn kàn ń ṣe iyèméjì lásán yóò sì di kẹfìrí ọlọ́mọṣá làwà òun ni kéèyàn máa ṣe iyèméjì níbi iman nípa nǹkan kan tó ń jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn bí ní ìsìn ọlọ́run ó kílẹ̀ sí wa pé irú ọ̀ranyàn ni àwẹ̀ ọ̀ranyàn ni kí wọ́n máa wò pé ṣé ọ̀ràn yẹn sì ní báwọn àsìkíní ilé jẹ́ ọ̀ràn yẹn báyìí kọ́ máa ń ṣe méjì lérí ẹ̀ ọlọ́ni àlìjànnà ń bẹ ọlọ́ni iná ń bẹ kọ́ máa ṣe méjì kí a síná sì ń bẹ báwọn sí àlìjànnà ń bẹ báwọn sí àlìkíyàmà sọ́wọ́ ó sì gbé àdé báyìí kí wọ́n máa ṣe méjì rẹ̀ ìṣe méjì lérí irú ọ̀rọ̀ báwọn kọ́ máa dáa lójú ntànàbí mú wa fún ọkọ máa dán lójú yékéyéké máa ń kẹfìrí ni o ẹ jẹ́ ká padà sínú suratul kahf tábà léwu láti àyà thirty five thirty seven àbí tábàtì ẹ̀wú láti kẹwàá bíi thirty three gan láti ọ̀rọ̀ àwọn méjì tó ṣe pé ọlọ́run bá ní àwọn méjì kan ọkùnrin méjì tá a fún wọn ní wọ́n ní ọgbà oko ọgbà oko wọn yẹn wọ́n wá jẹ́ ọgbà tó ṣe pé ń mú nǹkan wá irúgbìn pọ̀ ń bẹ́ẹ̀ àwọn gbogbo àwọn omi rẹ̀ náà omi yẹn ó tún ń lawọ́ omi omi omi ń láàrin rẹ̀ ni ẹni pé ń wá ń hù ní ọ̀nà tó dáa ṣe pé inú títí máa ń sọ̀rọ̀ dolówó ó náà ní kí òun ní oko dúkìá lóko gbàtọ́ wá wọnú oko rẹ̀ wọ́n ní wọ́wọ́ ọlọ́ni wa dakhala jannata wọ́wọ́ zalimun li nafsihi ó borẹ̀ sí kí ló wí ni ó ní qala ma adhunnu an tabida hadhihi abadan ìrò pé dúkìá ilé parẹ́ mọ́ ó ní ìyẹn wò tí kèdè fún wàhálà o ó ní dúkìá mi yìí á ò pọ̀ ìrò pé a lè tòṣì mọ́ ọwá ní wà mẹ́ àdúnnù sáàtà kọ ìmẹ̀ta ó ní mi rò pé ọjọ́ gbẹ̀ngà kìyàmà gan lè dé ẹ̀wọ̀n wà mẹ́ àdúnnù sáàtà kọ ìmẹ̀ta ayá alìkìyàmà ò sí sọwá ní wàlẹ̀ irun rírtu ila rabbi làjìdánná khayra mini amọ̀ nkọ́lìbà kúrò àti bá ti wà padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba gan n da náà lèmi ọba pàdé lọ́dọ̀ ọlọ́run faqala lahu sahibuhu ẹnì kejì rẹ̀ wá sọ fún pé he ìwọ ọ̀rẹ́ mi wa huwa yuhawiruhu òun wá ń bá a sọ̀rọ̀ wípé akafarta billadhi khalaqaka ó máa ń ṣe kẹfìrí sọ́ba tó dán ni ẹ wò min turab tó dán láti bí yẹ̀pẹ̀ thumma min nutfa tó tún ọkọ̀kọ̀ dá anabi adam láti bí yẹ̀pẹ̀ bákan náà ẹ̀yin omi èèyàn ó ń darí láti bi spam yẹn ni pé àtọ̀ fún mẹ́sà wá karọ́ jùlá tó fi di pọ̀ padà wá di èèyàn ó di èèyàn báyìí ọlọ́run náà lọ́wọ́ ń ṣe iyèméjì pé ṣé yóò gbé ọ dìde àbí kò ní gbé ọ dìde sòkè ọmọ ṣe iyèméjì níbi nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn ọlọ́run ọba pàtàkì jùlọ nǹkan tójú yòó rí àbí tí ó ti ṣẹlẹ̀ torí tí ń jẹ́ imani náà ni pé kí wọ́n gba ń tí èèyàn ò rí gbọ́ ọlọ́run ní alif lam mim dhalika alkitabu la riba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaib àwọn tó ń jẹ́ mùsùlùmí lẹ́nu tó bá ń gba ń tí ò rí gbọ́ ọjọ́ gbẹ̀ndà kìyàmà kìí ìṣẹ̀lẹ̀ a sì gbọdọ̀ gbàgbọ́ tí ẹ̀bẹ̀ ilé ń sì èméjì lórí ẹ̀ èèyàn dáràn àlìjánà àti ìrí ẹ̀ gbọdọ̀ gbàgbọ́ ná àti fojú wa rí agbọ̀dọ̀ gbàgbọ́ tí ẹ bá ń ṣiyè méjì lérí ẹ̀yẹ dáràn kódà àwọn nǹkan tánà sallallahu sallam ń bá sọ bí lápèjúwe anábì ní tó bá ti jí làárọ̀ ka kùrùsíyì kùrùsíyì tó bá ti kà á tí títí náà ló fi tó tí lè fi sú aburú ọmọ èèyàn àtàlẹ̀jẹ̀nú kankan ò ní sí ọ́ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq tó bá ti ka mẹ́ta rẹ̀ látàárọ̀ tí lè fi sú aburú ọmọ ènìyàn àtàlìjẹ̀nú rẹ̀ kò ní sí ọ́ wọ́n wá ní ànábì lóní ọmọ ká wọ́n náà wá ká tán àtòkò èyí ṣe eléyìí sì tó ní ìsọ́ra báyìí ah mi ò máa rò pé lẹ́yìn máa lè tó fún yẹn sórí ìrò tó ń wíhun gbólóhùn yẹn gbólóhùn ìṣekèfèrí ni torí iyèméjì ni ẹ̀rí pọ́nlọ́ba ní innal ladhina amanu thumma lam yartabu olúwa ní àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sùlẹ́yìn náà tí wọ́n tó wá tó ń ṣe iyèméjì má lẹ́gbàá tó bá ti nígbàgbọ́ tán olúwa ní àwọn mùsùlùmí gidi nu ìyẹn ṣiyèméjì lérí gbàgbọ́ o nítorí bá ti gbà tọ́lá níbi ló sọ báyìí má ṣiyèméjì lérí ẹ o náà ló fi dáa pé tí ẹ bá fẹ́ ṣe nínú ẹ̀sìn kéèyàn ọmọ òdodo rẹ̀ bí ẹ jẹ́ kí n rí síbi tó wà ní ah Allah Akbar nínú Kùránì ah òun náà rè nínú hadisi òun náà rè so kí wọ́n ṣe èméjì lérí ẹ̀ sẹ́ńtẹ́ bá ní ṣe èméjì ń ṣe kúfúrú pẹ̀lú ọlọ́run ọba ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọlọ́run kọ́ làwọn níbi kèfèrí bákan náà ọ̀nà kẹta òun náà ni kúfúrú istihza kèfèrí tó yẹ pé yẹ̀yẹ́ ni yóò ṣe lè yóò sì di kèfèrí yóò sì ẹ̀fẹ̀ yóò sì yẹ̀yẹ́ ẹni wọ́n sì kó nínú Islam kò ní jẹ́ mùsùlùmí má tẹ́ni wọ́n bẹ́ẹ̀ lè kú sẹ́rí irú ṣe sí so irú eléyìí òun náà ni kéèyàn máa fi nǹkan kan ṣe yẹ̀yẹ́ nínú ẹ̀sìn kéèyàn máa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ bóyá ọ̀rẹ́ nìkan ti ń kírun ìwà ni wàhálà yín pọ̀ ẹ larí mọ́lẹ̀ larí mọ́lẹ̀ látijọ́ yìí náà mọ́lẹ̀ bá yọ sí tó tó sì ń sọ ni pé wọ́n ń la erí mọ́lẹ̀ irun ni wọ́n náà ń kí wọn wọ́n sọ pé wọ́n ń larí mọ́lẹ̀ so èèyàn ń fi ẹ̀sìn ọlọ́run sí ẹ̀yẹ́ nù ọ́ àbí èyàn ti ẹ̀ ń sọ pé oníṣòkòtò òkòtò yà ah, ah, òkòtò sofésofe tó pé sòkòtò yẹn gẹ́gẹ́ ló wí sí ẹ̀yẹ àbí onírùgbọ̀n onírùgbọ̀n ní gbọ̀n tó ṣubú lewúrẹ́ nìkan wọn náà ti ṣubú lewúrẹ́ àbí tó pé irùgbọ̀n ló fi ń ṣe yẹ̀yẹ́ wàláyì ìṣe kìfìrí pẹ̀lú ọlọ́wọ̀n bá ní kúfùrú ní ṣe ìzá náà lọ́n pè é so àbí ìjáàbù ìjáàbù yẹn ló fi sí ẹ̀yẹ ọ̀tọ̀ ni kí wọ́n máa fi ẹni tí ń ṣe nǹkan sí ẹ̀yẹ o so ọ̀tọ̀ ni kí wọ́n fi nǹkan yẹn sí ẹ̀yẹ bí kí ẹnìkan oníyan oye ṣe dọ̀ngidọ̀ngi ara so wá ní à òun fi mi sí ẹ̀yẹ torí pé ń ṣe kíní kan oríṣòkòtò mi à ń pè mí náà à ìwọ ni ń bú kì ṣe ṣòkòtò rẹ ní náà ni ń bú so àbí kí wọ́n máa ní ẹyin yìí wọ́rọ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí tó lóòsè súnà yìí ẹ́rìkẹ́ ni ẹni náà ní ń bú àmọ́kẹ́rẹ́ ní súnà wọ́rọ̀dẹ̀rẹ̀dẹ̀ olóòsè tó jẹ́ pé n ti ń sọ náà ni pé súnà gẹ́gẹ́ ní àtàkì lára rẹ̀ tukú tó bá ti ṣe súnà wọn mọ́ kò sí èbú mọ́ ìstìrìzá ní jẹ́ báwọn tó kú tẹ́ni yẹn bá ní ọ̀dà mo ti kẹ́hẹ́n sórí nǹkan báyẹn kúfùrù ti zá ni èèyàn ń fi ẹ̀sìn ọlọ́run bá ṣe ẹ̀yẹ́ nù so irú nǹkan báyẹn máa ń sọ̀rọ̀ di kẹfìrí ni o iná ni kí ọmọ ẹni ìbòrí òjì àmọ̀ ìyá àjẹ́ kó o pé ẹ̀ ntọ́ ntọ́ sì gbàgbọ́ tó mílẹ̀mí ni pé òun fi ìbòrí ṣe ẹ̀yẹ́ ni òun fi ìjáàbù ṣe ẹ̀yẹ́ ni so irú eléyìí àbí kí ọmọ ẹni wọn náà wọn náà ti lọ lè jẹ́yìn àwọn adẹ́dù tẹ̀ ní kíní jáde dùn ẹni tí sòkòtò rẹ̀ tó lẹ́yìn sẹ́gbẹ́ tó bá fẹ́ wọnú odò yóò ká sòkòtò sókè njọ́ kan ni mo gbọ́ pé àfa kan mọ wíbẹ̀ lára àwọn tí ń kọ́ lé kéwù kan ah ní ìlàìlà sẹ́ni yóò mọ̀ pé kúfù lòun fi ń ṣeré yìí ni njọ́ tí mo pàdé rẹ̀ mo wá sọ fún un mo ṣe rí báyìí mo ra ọ̀kadà ń gbé mi lọ́jọ́ òní mi náà ah, ẹ̀dá kan dúró ẹ̀dá dúró dúró má lọ ọ̀kadà àfa làgbájá wọ́n lò mọ ń wí báyìí wọ́n ní ẹni tó bá ti ń fa sòkè ọmọ aṣọ tí sòkòtò rẹ̀ wọ́n ti ń ṣe súnà wà mọ̀sọ̀ pé sí wọn ti ń jó ìyàwó ní. wọ́n ní ẹ̀rọ ah èmi ò rí o àmú níyàn nìkan kọ́ tó mọ̀ yíyó wọ́n lẹ́yìn náà tó ní sẹ́yìn náà ti ń fa tíì sẹ́yìn náà ti ń ṣe ẹ̀yìn náà ti ń ṣe mẹ́tì ni ẹni kí ń jẹ́ mẹ́tì sẹ̀pá ẹ̀ ẹ̀ àìmọ̀kúlẹ̀ ẹ̀mọ̀kúlẹ̀ ti ó ní àìrọ̀ àìrọ̀ àìmí òyìnbó àwọn ọmọ tọ̀ tẹ́lẹ̀ bá wíbẹ̀ mọ́ wíbẹ̀ mọ́ o mo sì ra mọ́kadà mi padà wọn lọ sòwò náà ni pé gbogbo àwọn ọ̀nà táwọn èèyàn kíyèsí bákan náà ìsìtìzá àwọn ọ̀nà tí ẹ̀ tó mọ fi ń fẹ́sìn sí yẹ̀yẹ́ òun ni bóyá ìwọ̀n lọ lè mú alukur'an èèyàn wá ń fẹ́ kur'an sí yẹ̀yẹ́ sẹ́pá ìlú mímọ́ ń ṣe kí nìyẹn tó ipáyà kur'an yẹ̀yẹ́ ni wọ́n fáyà kur'an ṣe ǹjẹ́ aa táwọn mọ̀ wá rẹ́rìn ǹjẹ́ wàláhì aa ọlọ́wọ́n ba ó sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi ní kùránì ìwọ́n lọ́nà àwọn sẹ́bì sẹ́bì wá fún mi jẹrẹ àwọn ọmọ sẹ́bì fúnra wa ah, bá ń sẹ́ obì wá ti ń jẹ́ àásà iná àádá iná àádá làdísìkò náà àásà yìí ọlọ́run fi ṣe wá lárìsìkì kódà èmi kẹ́ ti bá àfa kan mo bá àfa kan rìn tó kúrò àwọn àṣàyàn bẹ lọ́dọ̀ rẹ̀ lóòótọ́ pé gbàmọ̀là jáde àmàlà àmàlà púpọ̀ ó ó pàkátà ẹ̀ mi ti ń jẹ́ bẹ́ẹ̀ yìí náà ni ẹ́ lílẹ̀ débi bàkátà pàkátà nu sórí ẹni tí wọ́n ń sọ orí eléyìí wàláì fi kùránì sí ẹ̀yẹ ni o tó lágbára ara ìfi kùránì sí ẹ̀yẹ bákan náà òun ni kéèyàn máa han alukùránì ìyẹyẹ kùránì ni kéèyàn máa han ẹni ẹlọ́dẹ̀ rí máa rí ọ̀nà ẹ̀rí máa di àárò ẹlọ́dẹ̀ rí máa bí omi ẹ̀sùn ìyẹ̀yẹ kùránì ni o wọn ọ̀dá kùránì fún yíwun o ọlọ́wọ́n ọ̀sọ kùránì kalẹ̀ fún ìyíwun ọlọ́wọ́n ọ̀sọ kùránì fún ìyẹn o so òun náà ni pé kí ọmọ lọ lè lo kùránì báṣubàṣu báyìí ní ti máa ń sọ̀rọ̀ di kèfèrè ni o ẹ̀rí pé rẹ̀ ṣe pọ̀ ọ̀dọ̀ àwọn èèyàn pàtàkì àwọn tó bá ń ṣe jálàbí ṣùgbọ́n àwọn nǹkan yìí ìṣekúfúrú látara kí ló fi wáyé látara ìyẹyẹ ẹ̀sìn ọlọ́run ọba kódà kí ọmọ ẹ̀rí kó mọ sọ̀rọ̀ kí ọmọ fi ẹni tí ń sẹ̀sìn sí yẹyẹ irú ẹsẹ̀lẹ̀ tó ṣe pé ọ̀kan nínú àwọn mùnáfìkì lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam ní bá ń fi wọ́n darí ogun bọ̀ wá wọ́n jagun tán ni o òun náà sì bá wọn lójú ogun gbàtà wá dé lọ́ba ní ma ra'aytu misla qurra'ina aragaba butunan wa عند indalekọ ó ní àwọn gbogbo àwọn àwọn tó máa láwọn kí àwọn ń ṣe sàwọn àwọn ń ṣe mùsùlùmí yìí wọn ka kéwú wọn ka kéwú wọn làwọn àwọn ka kéwú wọn ka kurani tajọ lójú ogun ojo ni wọn wọn sì tún wọn mọjọ oúnjẹ lọ wọn bàjẹ́ ah wọn lè rọnú wọn bàjẹ́ oúnjẹ bí ṣe ń sọ báyìí ní ṣe rẹ́ẹ̀rí kàkàkàkà sàhábà kan wá gbọ́ sàhábà wọn sọ pé a ah, òpùrọ́ ni wọ́n yìí ó ní anta kadhibun munafik ní munafiki ni ọ́ ń sì sọ tó sọ yìí fún anabi sallallahu alaihi wasallam bí ṣe ń lọ báyìí kó tó dọ́dọ̀ ti sọ kalẹ̀ fún anabi kí sọ àbáyé ó tó dọ́dọ̀ anabi ni sọ̀rọ̀ máa ń sin lọ́lẹ́ sọ ẹni náà ti ń tẹ̀lé pé àwa ah, ah, àmọ́ lọ́lẹ́ sọ wọ́n lọ sọ ọlọ́run bá sọ ayà kalẹ̀ pé ọlọ́run bá ní wala in sa'altahum la yaqulunna inna kunna nakhudu wa nal'ab pété bá bí wọ́n ipe kílódé tẹ̀fín sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí lẹ́nu sí ẹ̀sìn tẹ́ǹsọ báyìí lẹ́nu sí ànábì sallallahu alaihi wasallam tẹ́ǹsọ báyìí sí súnà ànábì ọlọ́run bá ní innama kunna nakhudu wa nal'ab ó ní kí àárọ̀ àwọn kákùn àkákùn so ni pé kí ọmọ ṣe yẹ̀yẹ́ ń gbà míì tó a pé ẹ̀sìn ọlọ́run yẹn fi ń ṣe yẹ̀yẹ́ ó lágbára o ọlọ́run bá ní kul abillah nusratu tawba ya sixty five ọlọ́run ní ìwà nẹ́bí sọ fún wọn pé ọlọ́run sọlọ́run wa rasuli wa ayatihi sí àwọn aya al-Qur'an wa rasuli sí òjíṣẹ́ ọlọ́run testazihun kuntum testazihun lẹ́yìn bí ń se yẹ̀yẹ́ ẹ̀ ń fọlọ́run sí yẹ̀yẹ́ ẹ̀ ń fa nẹ́bi sí yẹ̀yẹ́ ẹ̀ ń fi kuraani sí yẹ̀yẹ́ olùwanilá ta ìtàdìrú fàkọ́díkà fàrìtùm ẹ bá wulẹ̀ wá excuse kankan mọ́ ẹ ní àwíjàre kankan ẹ ti di kèfèrí báadà ìmánìkùn lẹ́yìn ìgbà tẹ́ ti kọ́kọ́ ń jẹ́ mùmìnì yẹn ni pé kéèyàn máa ṣe yẹ̀yẹ́ àdánwò ni o tó bá ti jẹ́ pé ẹ̀sìn ni ẹ fi ń ṣe ẹ̀yẹ kí wọ́n máa fi ẹ̀sìn ọlọ́run súnà nẹ́bí sọ̀lọ́ sọ́lá kí wọ́n fi ṣe ẹ̀yẹ so àbí kí wọ́n máa takò al-inkar kufru so n ti máa ń sọ̀rọ̀ di kẹfìrí ni o sukúrò ọba kó là wá níbi ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba so ẹ̀rí pé àyàtà kanóni ní suratul Baqara ọlọ́run ọba ń ṣàlàyé fún wa pé innal ladhina kafaru gbogbo ẹni tó ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run wa matu kufara tó sì kú lórí kèfèrí náà tó ké wọn túbá ó mì pé ẹni tó bá ti ẹ̀dán kíní yẹn wò pé ó ti ṣe kan bóyá ro àwọn ọ̀rọ̀ tí mo sọ pé ọkùnrin yìí ń sọ gbẹ lóríṣiríṣiríṣiríṣiríṣi yìí ó wá wò wá ní ah ọlọ́run mo túbá foríjì mi o ètò irú ẹ̀ má sórí ẹni yẹn wá ní irú tí ẹ̀hún irú tí ẹ̀hún tó sọ tí gbogbo yẹn ń gbọ̀hún yóò wá ṣe táwọn bá náà tí gbogbo yẹn ń gbọ̀hún yóò túbá tí gbogbo èèyàn gbọ́ pé ìsọkúsọ ọmọ Sunday ní yìí o mo ní ọlọ́wọ́ bá ń tàn wá à ọlọ́wọ́ bẹ tán yẹn o yóò wí jáde mo ní ọkùnrin kò ju obìnrin lọ ní ọlọ́run tàn wá ní à irọ́ o ọkùnrin ju obìnrin lọ o mo tún ní ìyàwó kan náà nìyẹn gbọdọ̀ fẹ́ à irọ́ o ọlọ́run ní ká méjì ká mẹ́ta o àbí mo ní ẹni tí ó kẹ́yìn sọ́lọ́run tó bá fẹ́ lówó kọ́kẹ́ ẹ bí ìsọkúsọ ni mo sọ o ẹni tí o bá jẹyàn kó jẹyàn ẹni báwọn yíyún ó rí pé yíyún ọwọ́ sí lójú rẹ̀ ìwà ń tara rẹ̀ kọ́ pé yíyún gan-an ó le ju gbogbo àwọn ètò òun sọ yìí lọ kò le tó gbogbo ètò òun sọ yìí kọ́mọ ní ọlọ́run àti ọ̀rúnmìlà àti ànábì wọ́n pàdé ipe la ilaha illallah wàláyé ọkùnrin yìí káì ó ní ọ̀rúnmìlà ó wá ànábì ní ifá ewu alábẹ́bí ló ní kó fún un ní tọwọ́ rẹ̀ anábì ní fún mi ní tọwọ́ rẹ̀ anábì wa gba àwọn ifá lọ́wọ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà onígbà tánábì wa ní ìlú lọlé ayé tọ́lọ̀ ní kọ́mọ lọlé ayé ó ní Ọ̀rúnmìlà wa sọ pé wá Muhammad tíra tí Ọlọ́run gbé fún ọ̀hún máa rántí ifá tèmi náà ń bẹ̀ o máa rántí ifá mi nínú tíra rẹ o ó ní òun ní ń jẹ́ ifá fatiha yẹn ni pé suratul fatiha nù ó ní ìtàn suratul òun sọ sábàbù nùsùlù fatiha ti ẹnu bá ẹwù ẹwù ẹwà ẹwà gbáko so òun náà ni pé ó la ó le ní ti ọkùnrin òun dánwò ẹni tó bá wò báwọn tó gbọ́ báwọn tó wà wò pé ah tó sì ṣe gbúrú kan báwọn tó wà túbá pé ah ọlọ́run mo túbá o wàláhì ọlọ́run sì fòyà foríjì fún un ọlọ́run foríjì àmọ́ kéèyàn ó ṣe é kó wá jẹ́ pé kò túbá ó sì bá bẹ́ẹ̀ kú wàhálà ni o wàhálà ni irú ẹni yẹn tó wá pé bí tí ìdájọ́ ẹ̀sìn bá ti wà wọn ò gbọ́dọ̀ wẹ́ tó bá kú mùsùlùmí kankan ò gbọ́dọ̀ kírun sí la mùsùlùmí kankan ò gbọ́dọ̀ kírun sí irú ẹni yẹn la soba kan náà irú ẹni yẹn wọn ò gbọ́dọ̀ tó ń wọ ní aṣọ wọn ò gbọ́dọ̀ wé lásọ jẹ́jẹ́ ká wí ewé àti máa wí mùsùlùmí ń gbọ́dọ̀ wọ́ sínú sàárè ni ẹ wá wò ẹ wá wo àdánwò tí wà nílùú yìí ẹni tí bá ń serú kẹfìrí báyìí tí ń dán nǹkan kẹfìrí báyìí wò tó bá kú ẹ̀mọ̀ ní gbọ́ ní ẹwọ́ sínú kínní kódà tí ń wo fá tí ń wo ìpẹ́ tí ń ṣe gbé ẹ̀ wọn ní ní ẹwọ́ ẹwọ́ àwọn ẹni tí bá ń mutí wọn à ní ń mutí pé wà ní wọn mutí a ní kírun sí la a irú ẹni yẹn yẹn lè kírun sí la ẹni tí mutí yẹn lè kírun sí la àmẹ́yìí tí ẹni tí ń ṣe gbúrú àwọn nǹkan tá a kà yìí tí ń sọ̀rọ̀ kẹfẹ́rí jáde lẹ́nu tí ò túbá ń ṣe kẹfẹ́rí kò túbá ń fẹ́ ṣe ọlọ́run ṣe ẹ̀yẹ kò túbá tó bá kú èèyàn gbọ́dọ̀ kírun sí wọn nìyẹn la gbọ́dọ̀ kírun sí la so òun náà ni kọ́lọ́wọ́n bá kó kó ṣàánú wa kó là wá níbi ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run so kọ́lọ́wọ́n kọ́lọ́wọ́n ṣàṣewá ní mùsùlùmí gidi bó ti mọ̀ ń ba ìsìláàmù yẹn jẹ́ kọ́lọ́wọ́n ṣàṣewá ń bẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. olùbẹ̀wò ni kí ni ẹ̀rí pé fìdáwò kò dá nínú ẹ̀sìn islam wọ́n ní kí ni ẹ̀rí pé fìdáwò kò dá nínú islam òun náà ni pé àárín lẹ́yìn ìgbà tí àwọn sọ̀hábà tí wọ́n ń kú láyé ànábì àti lẹ́yìn ànábì gan àbí ànábì gangan yọ́ tó kú ebi asa gbọ́ nínú tàn ipe ọmọ ànábì sallallahu alaihi wasallam mẹ́fà náà ló kú lójú ayé ànábì ẹ bá wájú tá ànábì ṣe fìdáwò wọn wá o ìjọ tá ànábì ń ṣe fìdáwò wọn ká wá wá ìbá fàkúrẹ́ wá ń lu yìí so tí o bá ti wá sí báwọn á jẹ́ pé fìdáwù ká béèrè pé ń bo ni o ti wá nù njọ́tà náà bí kú ẹwẹ́ rí ẹ̀wà pẹ́sì fìdáwù rẹ̀ wá njọ́ tí Abubakar kú ẹwẹ́ rí fìdáwù rẹ̀ wá so njọ́ tí Usman tó gbọ́ kú ẹwẹ́ rí rẹ̀ wá ẹ̀rí fìdáwù kò sí ti ń jẹ́ báwọn so n tó ṣe tí ń bẹ nínú ẹ̀sìn rẹ̀ ni pé kéèyàn kírun sókùlà. So, lẹ́yìn ìgbà kí ó sì máa ṣàdúrà fún ní gbogbo ìgbà tí ẹ bá ti rí àǹfààní àti ṣe àdúrà fún so ń jẹ́ bí tọrọ àforíjì fún kùnyàn kírun sí lànà so wà nínú ẹ̀sìn ni àmọ́ fi dáhùn kò sí ń jẹ́ bẹ́ẹ̀ o nínú ẹ̀sìn wa yìí so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum please all tafsir I used to go before they start the usually recite kúlọ̀ kúlọ̀. Qala Rabbi sawal li sadri sidam, but you don't do so here. Why? wọ́n ní pé gbogbo tafsiri táwọn máa ń lọ wọ́n ka qala Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul uqdatan min lisani yafqahu qawli wọ́n ní àwọn èmi ṣe yà yìí tafsiri tó bá jẹ́ tafsiri àbá sunna gbogbo sunna ni wọ́n ń ṣe ẹ̀ lè gbọ́ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam tó bá fẹ́ báyà sọ̀rọ̀ ọ bẹ́ ṣe wá sí ìbẹ̀nu hadith bí kánà yaqulu bayna yaday hajatihi innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu ìtànà ìbá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn ìbáyà sọ̀rọ̀ àwọn fẹ́ ṣe wá sí tí wọ́n fi ń bẹ̀rẹ̀ òun náà ni innal hamda lillah ni a máa ń kà nítorí ẹ sì máa ń kà náà nù nítorí ẹ kéèyàn sì máa kà àmọ́ pé kọ́lá rọ́bì sùláàdì sẹ́ẹ̀dì rí ẹ̀ sí rí àmì rí rí so kọ́lá ìlú tó wọ́n ní ọlọ́run sọ ọlọ́run sọ mi wọ́n wá sọ ọ́dọ̀ ọlọ́run àwọn orílẹ̀ yìí ọlọ́run wá sọ ayé afáwá mínú ẹyin sùn yìí níbi àwọn ojú àjẹ́ tó mọ̀ wọ̀nyí àwọn ẹ̀sìn láti kíláà ní ojú àjẹ́ mi kò fẹ́ sí láti ìlàgùn gbogbo ẹ̀ dandan ó ní wàá lo twenty ó lo fifteen minutes lórí yìí o ìgbà táwa táwa àbúrò táwa ọlọ́run a tó wá tó yí ọlọ́run àǹtàǹtà ńlá wọ́n tó wá tó bẹ̀rẹ̀ wọ́n tó ah wọ́n tó lè yí ìṣẹ́jú mẹ́wàá tọ́ ọjọ́ ti lọ díẹ̀ wọ́n ní ah ah so àìmọ̀ nǹkan tí yẹn ń ṣe nínú ẹ̀sìn níjẹba hàn ntí n tó ń ṣe nínú ẹ̀sìn tó ń ṣe nínú wáyà sínú tafsiri kò yéèyàn níjẹba hàn sọdọ́kùn ẹ wáyà kan péré la kà ní wákàtí kan o àyà kan péré náà ni láfi wákàtí kan ṣàlàyé tí ń jẹ́ kúfúrú yìí lè ṣe yìí àtúntì ah, sọ́tàkà ó kú kúfùrù bugd kúfùrù eh, bugdù ń bẹ kúfùrù sáb òun náà ń bẹ tẹ́nu mi ò tún ti débẹ̀ so gbogbo eh, kẹta àwọn sèyí ni a máa fi eh, israeli sàdé léwà sílẹ̀ ọmọ iná ya wọn náà wí wọn náà tún wí ohun tí wí dáadáa wọn náà tún wí ní àà ah, ah, ṣe kílẹ̀ síwáàsí náà nìyí ah so gbogbo lẹ́yìn o bẹ́ẹ̀ pé àìní nǹkan àìní nǹkan ṣe àìmọ̀tẹ́ yóò ṣe láyé náà ni ìwúrà àsìkò ayẹ láre náà ni kọ́nà kọ́mọ́ sí àṣàánú fún wa náà. ọlọ́ ọkọ̀ ilé ìpọ̀ gàbọ̀tà nílé ìsàlàyé rẹ̀ lẹ́bẹ̀ nípa tabligh tmc umma sunna sufi amadiyya àtàdọ́gbọ̀n ó ti pọ̀ jù tabligh tmc. Ah, tabligh àwọn ah, asalaamualeykum ó can I do my itikaf in any mosque. ọ̀rọ̀ itikaf èyí tí ó rìnlẹ̀ jù ń bẹ̀ òun náà ni pé èyí tó lọ́lá jù oníkéyìn ò ṣe ní masalasi maka àbí madina àbí masjid al-aqsa yẹn ni pé ní jerusalem torí pé kí ni ìrún téyìn ò kí ní àwọn masalasi yìí náà kì í ṣẹgbẹ́ ẹ̀ àwọn mọ́ṣáláṣí yòókù sọ̀rọ̀ tí wọ́n bá kí ní maka mia one thousand láàdá ló fi ju ìrún tí wọ́n bá kí bòmí lọ ìtí wọ́n bá one hundred thousand hundred thousand náà mo pè hundred thousand hundred thousand ló fẹ́ wí mia to elf hundred thousand ló fi ju ti bòmí lọ ẹ̀dá kí wọ́n wá máa ṣe tìkáàfù mẹ́ èèyàn ka ilé àwọn kala sáré òkè mọ́gẹ́rẹ́mọ́ kì ṣáì so omi pé yọmọ níláda hundred thousand ju kéèyàn kí ní ibòmíì lọ tó akẹ́ mọ́sálásí ànábì ní one thousand tó akẹ́ ní mọ́sálásí Jerusalem ní five hundred ṣùgbọ́n ànábì sì sọnù omi pé kéèyàn kírun ní kéèyàn ṣe ìtìkáfù mẹ́ ojú ọlọ́lájú àwọn mọ́sálásí mi lọ àyẹ̀lẹ́sẹ̀ ìtìkáfù láwọn mọ́sálásí mi tó wáyé bá ti ń kí jùmọ̀ àìníbẹ̀ so hadith kan wà táyà ní pé la itikafa illa bi salas masajid ipe àì se í ṣe itikafu ní mọ́sálásí kankan àfi àyè mọ́sálásí mẹ́ta yìí ìtumọ̀ táwọn afa sọ ju ọ̀gọ̀rọ̀ àwọn afa náà ni pe itikafu èèyàn ní se itikafu tí ládàá rẹ̀ ó pé tí ó tu àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí kì í ṣe pé wọ́n ní kí wọ́n má ṣe ní àyè míì mọ́ subaka náà Aisha radiyallahu anha hadith kan wà tó ní pé itikafu èèyàn máa ń ṣe ní masalasi tó bá jẹ́ kí wọ́n bá ti ń kí júmọ́ àníbẹ̀ masalasi wọ́n bá ti kí jímọ̀ kí wọ́n ṣe ti káfùmẹ̀ torí pé kí ni èyàn fẹ́ ní láti jáde láti lọ lè ṣe ìrun júmọ́ sunu àfi ni pé kí wọ́n wá masalasi tó bá ti ń kí júmọ́ náà ni ìtìkáfù náà ti gbọ́dọ̀ máa ṣe so lẹ́yìn náà wá ní kí wọ́n wá ní ẹni tí ó bá ti lè lọ sí masalasi mẹ́tẹ̀ẹ̀ta yìí kó má lọ sí ìtìkáfù ah ìkọjá àlàlẹ́ lẹ́yìn òun kódà ń bẹ náà àfáàmì tó pọ́n rí hadisi láti káfà yẹn ipe hadisi da'if ni sotira kan bẹ ẹ̀fàtàwà imarat sheikh amro abdulmani salim ó ṣàlàyé ó sì takriri hadisi yẹn tó ní àwọn kankan bẹ tí ń jẹ́ bẹ da'if níbi hadisi yẹn so fáwọn tó bá jẹ tó gbára lé pé hadisi yẹn làwọn gbára lé so wallahu a'lam naam. oúnjẹ náà sàlámà lókù ẹnìkan lòun ti rí ẹ̀rí fún súnfí ṣíṣe bóun náà ni swat swatul juma láti àyà kẹsàn-án dé àyà ẹlẹ́kọ̀ọ̀kànlá àti àdìtò sọ wípé yábòrò lọ́wọ́ yí máa jàmáà àti pé ẹ̀dákùnrin sáàlè kí n sókù lára lẹ́yìn mọ́mù tí ń fi ìpẹ́ ṣeré. ẹ̀rí tá à ń béèrè fún súnfí kìí ṣe ẹni suratul jumu'a o kí ló wà ní suratul jumu'a idha nudiya lis-salati min yawmil jumu'a fas'aw ila dhikrillah sí dhikrillah wà ní yẹ́sù bí ìrántí ọlọ́run kí làwọn ṣe yàn dhikrillah ìrántí ọlọ́run ni wàláì ọlọ́run anabi sọ́nù al-Qur'an nínú àdìsí rẹ̀ pé majtama qawmun min baytin min buyutillah إلا نزلت عليهم السكينة أم الملائكة وذكرهم الله فيما عنده so ẹni tó bẹ ní jòkúlá yìí kẹtẹ nǹkan yà kuran tẹ nṣàlàyé rẹ fúnra yín àmì ọlọ́wọ́ bó bò yín dàrú ìkẹ́ ọlọ́wọ́ bó wà pẹ̀lú yín ìfọ̀kànbalẹ̀ wà pẹ̀lú yín so ṣé sufi wà nù ọlọ́ni ẹ̀jẹ̀ tó àyà ń fa ìdánudí alẹ́ sọ̀rọ̀ àti mílíọ̀nù jùmọ̀ tábà ti pèrú ńjọ jùmọ̀ fàzà áwò ìlàdíkìrìlà ẹ̀ ẹ̀ lọ́lẹ́kìrùn wọ́dàrú lè bẹ́ẹ̀ dhalikum khairu lakum in kuntum ta'lamun òun lọ́ọ́ da fún yín jù kẹ́sì bẹ́ẹ̀ ọwọ́ ni wa idha qudiyati s-salah tẹ́ bá parí ìrun tán fantashiru fil ardi kẹ́ bọ́sọ̀rọ̀lẹ̀ ayé wadhkurullaha kathira kẹ́sì mẹ́tì ọlọ́run ọba kọ́pọ̀ ṣé sufi wánu ṣé sufi kọ́hún sùntà ń sọ pé kó mẹ́rin ẹ̀ wá ó ní pé ẹ̀rí ń tí ṣe sufi ń ṣe bọ́yá à ń fúnni lọ́wọ́ ó ti yé báwọn tí ọ̀rọ̀ zikiri jama'i náà ní bóyá nìyí ń sọ ìṣìmáwò lè zikiri bẹ́ẹ̀sì mi náà ní ẹ̀rọ orí yadullahi ma'al jama'a tí yadullahi ma'al jama'a yẹn ọlọ́mọ pẹ̀lú jama'a tí wọ́n ní pé bóyá ní sáfẹ́ ṣe nǹkan ẹ̀jẹ̀ kájọ ṣe papọ̀ nínú ilé mọ́jìká ládùúgbò tí o bá ti jẹ́ pé kì í ṣe ń tó tako ọ̀rọ̀ ẹ̀sìn sàmọ́pẹ́tọ̀ àbí ẹ̀fẹ́ kírun lè sìn ẹ̀yà kí amọ́ntánẹ́bí ò ṣe níjàmáà kí wọ́n ní aki yẹ́dùn láì máa lè jàmọ́ àbọ̀ àbí ọkùnrin bòrò wọ́n ti rí tiẹ̀ sòun tá ń pè tó bá ní ẹmẹ́rì sufi wá òun pé ọwọ́ tẹ̀ ń fún yàn kílẹ̀ rí ẹ̀ so bákan náà tẹ́lifí àtẹ̀sí báwọn yàn kílẹ̀ rí ẹ̀ ìpọ́lọ́ ní gbogbo nǹkan tí ń jẹ́ wá dátìlú ojú kílẹ̀ rí ẹ̀ alìhìlúùlù ọlọ́run bẹ lára gbogbo nǹkan kílẹ̀ rí ẹ̀ n tá ń béèrè nu sufi gẹ́gẹ́ pé sufi lè mi kílẹ̀ rí ẹ̀ No so wallahu a'lam. wọ́n ní bẹ̀rẹ̀ ní assalamu alaykum tó lọ́wọ́ káàtó. ẹni tí bá ń wo yèpẹ̀ àlékí lẹ́yìn rẹ̀ naam. wọ́n ní ọjọ́ ṣé ẹni tí ń para rẹ̀ mùsùlùmí sísìn gbé ẹbọ sí oríta tí a sì ṣe àlàyé fún un nínú kìtàbù ọ̀sùn náà tí ó sọ wípé òun òun máa gbé ẹbọ lọ tí òun fi kú ṣé irú ẹni ṣé mùsùlùmí ni tàbí kèfèrí lẹ́yìn ìgbà tí àlàyé pé lórí rẹ̀. ẹni tí ó ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó sì rẹ̀ ní ṣàlàyé fún tí kò gbọ́ kèfèrí nírú ẹni hùn kèfèrí nírú ẹni yẹn sọ fún pé ṣàlàyé fún tó sì rẹ̀ tó wọn mọ̀ ṣe ń tòun nìyẹn kèfèrí ni ẹlẹ́bọ so kódà yìí bá ń kírun kò nírun ń gbàwẹ̀ kò láwẹ̀ so kọ́lọ́n kọ́mọ́ ṣe àṣà fún wa fẹsẹ̀ wa lé déédéé náà. Olúwẹ̀rí, Assalamu alaikum. What is the Islamic perspective on the Muslim brothers contesting for posts in school like president speaker etc. ẹni tó jẹ́ alágbọ̀yé ẹ̀sìn tó wà lè sọ àwọn SUG student àbí kìnìkan school and eh, student kìnìkan union government ẹni yẹn kọ ẹ̀sìn òye dàpẹ́ ẹ̀fọ́ wọ́n ní ẹlẹ́sìn òun ẹ̀sìn òye àwọn kan islam kọ́ lálẹ́ pé la tas'al anil imara má lọ lè contest fún position alábìrin tó fi lè contest fún ọlọ́wọ́n dọ̀dá ò lórí ṣe sẹ́rẹ́ àwọn kìnnì kan bẹ tó pété wàá fẹ́ sẹ́sìn ọlọ́wọ́n ọba ó restrict ara rẹ̀ ń bẹ̀ fà ó restrict ara yẹn ó lé ní gbogbo nǹkan tó yẹn ń sè ni wọ́n fẹ́ ṣe o kódà àwọn kan míì ó bẹ́tà kó filẹ̀ fáwọn tí èsì ẹlẹ́sìn kọ̀ọ̀kan mọ́ gáìdì wọn àmì sẹ́mi ni wà fúra rí ara mi wọ̀ yà yín ẹ̀rọ o àmọ́ àwọn kan mẹ́tọ́ pé àwọn ọ̀rọ̀ àrí ara wọn ọbẹ̀ kọ́ wa mọ afọ àwọn pé ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀rọ ẹ̀rọ àmọ́ ẹ̀sẹ̀ ẹ̀mọ́ jẹ́ kékeré kó tó wọ́ sí ibi irú nǹkan báyìí o yóò péyàn dukọ́jẹ́ pé ẹlẹ́sìn gẹ́gẹ́ ni wọ́n wá bá ní níbẹ̀ lọ tó àwọn kan mẹ́tọ́ pé tó bá débẹ̀ tán o ní rí ara rẹ yọmọ́ tó pélé padà gbẹ̀sìn lọ́wọ́ yàn so náà ni pé kò wà advisable tó ń tó bá jẹ́ oní àgbọ̀yé ẹ̀sìn kó lọ lè wọnú SUG so wallahu alam. oníbẹ̀rẹ̀ ni ǹjẹ́ ènìyàn lè bá wọn pín nínú ogún tí wọn kò pín ní ìlànà ṣẹ̀ríà tó wáyé pé ẹnìyàn bá ti ṣe ìgbìyànjú tiẹ̀ bóyá nìsín bàbá wọn kú àwọn kan wá nínú irọ́ ànípínpín kínní o lóṣèlú àpín kí wọ́n wá ní ìfẹ́ mọ́ ẹ̀rọ o wọ́n filẹ̀ fún wọn gba nǹkan tí wọ́n bá pín fún wọn o àwọn àmọ́jẹ́ kó yé wọn pé ọ̀nà yìí kódà bọ́ọ̀nà tọ́lọ́ ní ká gbà pé ní kò sì dúró bẹ́ẹ̀ sí pé yìí sọmọ tó bá ló filẹ̀ ó fẹ́ tọ́ rẹ lẹ́nu àwọn kò ló kó papọ̀ tó yà gba nǹkan rẹ lọ́wọ́ wọn o sọ kó ó kú wọn ó kú ní wọ́n ń ṣe wọ́n sábà bá wọn yọnu سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك